والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابته ومن تبعه بإحسان لا يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب كريم السلام عليكم ورحمة الله وبركاته Adá ọpẹ́ fún ọlọ́run Ọlọ́run gba ìtúnṣe pé òun ló pa wọ́n láti ẹ̀ka máa dúpẹ́ fún òun. Orin tó ga jù tí ọlọ́run bá ṣe fún ìrìn àti ẹ̀yìn. Òun náà ti pé ọlọ́run bá ṣe wá ní mùsùlùmí. Àìrí jẹ́ mùsùlùmí náà. Ọlọ́run tó ti ó ṣẹlẹ̀ sí olùkọ̀ọ̀kan wa. Àbẹ̀lọ́run kọ́lọ́n kó pa wá ní ẹ̀sìn sí ní ààjẹ̀mọ́sùlùmí. Tí ọlọ́run ọba ó ṣe wá lẹ́yìn àìyàn náà pẹ̀lú sáàrì ìsìláàmù. Adúgbò ìfọ̀kànbalẹ̀ rẹ̀ tí ọlọ́run ọba ṣe sí àmìlú àlékún ohun ìfọ̀kànlálẹ̀ ọlọ́run kó bá wọn ṣe sí àmìlú yìí gbogbo àwọn èyí tí ó sí ìfọ̀kànlálẹ̀ ọlọ́run kó bá wọn fi ìfọ̀kànlálẹ̀ sílẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni a ló gbọ́ ẹni àwọn tí

Adúgbà gbogbo àwọn ẹgbẹ́ kúrò lọ́rọ̀ wọn bá ó ṣe ní nǹkan bá fi ní ọ̀nà máa ṣe ní nǹkan tí a fi ní ìdúrà. Àwọn abẹ̀lọ́run fún ìbára wa sọ̀rọ̀ ti fi àsìkò yìí. Ọlọ́run kó sọ́dọ̀ ọ̀run fún èmi tí màá máa bá wa sọ́ọ́ àwọn náà tọ́jọ́ ipé a máa gbọ́ ọ̀rọ̀ náà ọ̀rọ̀ kún fún wa ní àgbọ́lé ọ̀rọ̀ náà àṣẹ́nú àti ọ̀rọ̀ jẹ́ sí ọ̀rọ̀ náà kò lọ sí wá ní àǹfààní owó tí wọ́n máa la iṣẹ́ jẹ́ ọlọ́mọ ìkọ̀ọ̀bà iṣẹ́ náà jùlọ lọ́wọ́ náà káwọn láwọn àwọn ọmọ ọmọ إلا بالله العلي العظيم تفسيرها أنا قوي سورة نور قرآن 11 آية 39 Ọlọ́ba ó sàràì fún wọn bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó jáde lẹ́nu àmẹ́bìnà ọkùn fún àwọn tó ń bí ṣe ìrìnlẹ̀ rẹ̀ òun náà ni pé ẹni tẹ́ ti ní ṣe ẹ̀rẹ́ ẹ̀mọ́ àmà ẹni tí ìgbà tí ó dojú sí tí ó tẹ̀lẹ̀ sí ìyàgbé wípé lẹ́yìn kò náà ni ìyàgbé ní ìkànṣe pẹ̀lú ìyàwó ayé àfẹ́ tí ó tọ̀kalẹ̀ sí lọ́dọ̀ ìyà èyí tí ò ní kúrò lọ́dọ̀ èèyàn tí ó máa fẹ̀sẹ̀ lọ́dọ̀ èèyàn eléyìí náà ni ìyà ìyàmà ó fi orí bẹ́ àwọn tó ń dáwọn ìfáàrù ní ọkọ̀ ìdarí ayé àti máa ìyàmà ó mọ̀ wọ́n wá Ọlọ́run máa ń fún wa nínú ìfẹ́ ẹjọ́ tó wá ní ìfẹ́ yẹn ìgbà tí àṣẹ àwọn ọlọ́mọ ọba nígbà tó jẹ́ tọ́jẹ́ ń jẹ́ ààyè tí a ti lò fún ní orí jáde ìlú tó tó jẹ́ bí ó mú nígbà tó ní láàrú jáde nílẹ̀. Àwa ọdún kò máa gbé sínú ọkọ̀ ojú omi. Látara ìran kọ̀ọ̀kan máa gbé apá àtàkù méjì méjì sílé. Ó sì gbé àwọn ẹbí rẹ̀ náà sílẹ̀, àrà àti ẹbí rẹ̀ tó ṣe ń gbé ọ̀hán ti máa jùlẹ̀ lórí. Ohun ní rí ẹgbẹ́. Kọ́ọ̀sì ló gbé sílẹ̀, àwọn tí wọ́n ti nígbàgbọ́ wọn dáwọn náà sí ọkọ̀ orí ó jẹ́ ìjẹ́ wípé àwọn tó nígbàgbọ́ pẹ́ yẹ́ òjò ìrìnlẹ̀ lọ ọlọ́run ọwọ́ sọ fún lóhùn pé sọ fún àwọn èèyàn wípé ẹ máa wọ ọmọ ọkọ̀ ojú omi náà lẹ́ni tí ó mọ̀ ẹ wípé lílọ ọkọ̀ ojú omi lórí omi

Sọ̀rọ̀ bí ìlú ọlọ́run bá ti gbogbo ẹni ọba tí ó fẹ́ wa. Ẹlẹ́yìn ọlọ́run tí a bá jọ sí ìlú àná. Ẹ̀kí ló wà tó ní yóò bẹ̀rẹ̀ láti fi áyà ọ̀tútù tó a máa fi ìfòsílù náà ọ̀nà ọ̀tún wọn fẹ́ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهي تجري بهم في موج كالجبال ونادى نوح ابنه في معزل يا بني اركب معنا ولا تكن مع الكافرين Ọlọ́run bá tí ọlọ́run náà, ó ń sọ̀rọ̀ fún wọn nípa àdájì náà àti àwọn ìran àwọn ìwọ̀nba ìṣẹ̀lẹ̀ tó lọ́wọ́ bẹ́ sọ̀rọ̀ fún wa nípa dáwà àlábì náà kù orí àwọn àwọn ọmọ sọ̀rọ̀ fún wa. Ọlọ́run bá wá ń jẹ́ kó wá ayé wa níbi bí ìlú. Ọlọ́run ọba ń jẹ́ kí ó bá àti wa ní nǹkan bá jẹ́ tó ń ṣẹlẹ̀ nípa àlábìnáwó àtàwọn ìdára. Ní ayé àpọ̀sí tún ọlọ́run sára ẹ̀kọ́ wa, wà ní àtẹ́jẹ́ ní ìgbàwó ìrìnà ìgbàlùgbà. Ọlọ́run wá ń sára ẹ̀ nípa ọkọ̀ ojú omi Ọlọ́run ọba máa fẹ́ sàlàyé ọkọ̀ ojú omi náà fún wa. Ká máa ṣe bí ìgbàgbẹ́jẹ́ wípé a rí ọkọ̀ ojú omi náà ti lọ. Ọlọ́run ní ọkọ̀ ojú omi yìí. Nígbà tí àwọn èèyàn tí wọ́n wọnú ẹ̀ka tí wọ́n ti sọ àwọn nǹkan tá a wọ́n sọ tá a ti kà fún wa lánàá wọ́n ti tí wọ́n sí mẹ́rẹ̀ ìta ní tí wọ́n sọ nígbà tí wọ́n bá wọlé wọ́n ti sọ nígbà tí wọ́n bá jókòó ní tí wọ́n ní tí wọ́n sọ wọ́n ti sọ tó lọ́tara bẹ́ẹ̀ ọlọ́run ọba wọn ní wà ní ọgbẹ́ ní ọlọ́run ọkọ̀ ojú omi náà ní wọ́n ń lọ Ọkùn ojú omi bá ti lọ nínú omi lórí omi ọ̀dọ́ àwọn ọmọ lọ sí ìlú ìyàwó. Ọkọ̀ ojú omi náà ọwá ń gbé wọn á lọ àwọn olóńgbé lọ àtàrí ọmọ wọn. Àwọn ẹranko wọn jọ jẹ́ ìṣúná ọkọ̀ ojú omi. Kí wọ́n tó wọn ní méjì méjì ìlú ìlú àwọn èèyàn tó ń bẹ́lẹ̀ àmú tó súnmọ́ náà ní tó ń jẹ́ èèyàn sí. ọ̀rọ̀ ní ọwá ń bẹ́ wọn lọ́rọ̀ ìgbìmọ̀ jẹ́ ọ̀rọ̀ ìtọ́kọ̀ tó jọ láti inú omi ńlá tó wá jùlọ sókè. Omi tó kóra jọ, omi ẹ̀ jẹra tọ̀ báyìí láti inú omi ńlá. Àwọn odò tó jẹ́ odò nígbà, ọmọ omi ọmọ ìgbéra láti inú omi, ọmọ àmà lọ sókè. tó òun náà ni àwọn bàbá wa ni wọ́n máa ń pè Tó ìdí òjò yìí, yọ́ máa yá ìjọ́jọ́ wípé yọ́ máa dìde lọ sókè tí wọ́n mọ̀ jọra lọ sí òkè. Sọ omi yìí, yọ́ ma gbé ara sókè, ẹ̀rọ kójú omi, yọ́ ma ṣe ọkójú omi lókè, yọ́ ma ti sí, yọ́ ma ti sọ́hùn. Ọlọ́wọ́ bá ń sàrà ìfún wa. Ọlọ́wọ́ ni àwọn àyè omi yìí, káàlì yìí bá Ọlọ́ni àwọn àyè omi káàkiri bàárà jù àwọn aláàbíjá máa ń gé àrídá òsì mọ̀ mọ́kèdì tó tó ọlọ́pàá ní wọ́n dàgẹ̀gẹ́ bí àwọn òkè yẹn láti lè bá àgbọ́n bí omi tó ń rọ̀ láti sánmà àtòmi tó ń jáde láti rẹ̀ lẹ̀ báwo ló ti yẹ ti lágbára tó tó ń gbé ìdí rẹ̀ ó máa tóbi pẹ̀lú bí omi tí bẹ́ẹ̀ bá ti pọ̀ tó. Mo ti ti bẹ́ẹ̀ nù káwá lè yíyan ọkọ̀ bá ti pọ̀ tó, òun náà yóò dùn ọrùn lọ sókè. Wọ́n náà wá ní wá ní ẹ̀yẹ ní kàdìdì bá ó dàbí àwọn òkè nípa gbígba rẹ̀ lọ sí òkè. Ọlọ́run á ń sàlẹ̀ fún wa ní omi bó ti jẹ́ nǹkan tó ṣe ní pé ọgbà tó ọgbà ó sì ti ọkọ̀ ojú omi fún ó ń ṣọkọ̀ ojú omi sọ́hùn ní àwọn ilẹ̀ àti gbogbo àwọn nǹkan tó kó sí ilẹ̀ gbogbo wọn láwọn abẹ́ ọlọ́wọ́n bọ̀ sí kọ́kọ̀ ojú omi ọ̀rọ̀ dànù ìjọba ọ̀fẹ́rẹ́ sí táìlà máa fi máa ṣe ṣèbí ọlọ́run ẹgbẹ́rún kan ló lè dá ọkọ̀ ojú omi nù òun náà lè di omi wà yóò sì sọ tó bá ti lágbára jùlọ lóṣù bẹ́ẹ̀ máa wá ní ọkọ̀ ojú omi ó kà táì sọ ó ṣe kí lọ ojú orí kodò. Ọlọ́pàá bẹ́ẹ̀ ọlọ́run bá ń ṣàbò fún wa nípa gbogbo ọlọ́run bá ti dáàbò bo àlókù àtàwọn tó kú sínú ọkọ̀ ojú omi. Ọlọ́run wa wọ́n tí wọ́n sàrẹ̀ fún wa ń kéré. Wà náà dúrà Ọlọ́run lóòkù ọwá fi ọmọ rẹ̀. Ọlọ́run lóòkù ó pè ọmọ rẹ̀ lọ́nà àwọn àpá wa wọ́n náà ìgbé ìṣẹ̀lẹ̀ yẹn ó ń tó tẹ̀léra wọn ni. sọ ìgbà tó wà ní ọkọ̀ ojú omi yìí lọ́rọ̀ wọn bá ní kó ní ọgbà rẹ̀ àwọn tó ṣàfẹ́. àwọn kádẹ́gbà ń gbé ó ti pè é ìfọ́dé ń gbé nínú ọkọ̀ ojú omi bí lọ ìdí omi ńlá Àwọn àgbà pé ó fẹ́ ọmọ rẹ̀ nílẹ̀ yẹn, tọ́kọ̀ ojú omi dúró láti rí pé kó náà sọ̀rọ̀ yìí. Lòun fílẹ̀ ìjọba ní ìlú. Sọ, ṣùgbọ́n mú jíjà ọlọ́run bá oúnjẹ fáwọn àtẹ́bí ọ̀dọ́. Ó jẹ́ wípé ọlọ́run ní ọmọ ìgbóhùn bàbá rẹ̀ láti láti jẹ́ ilé kí ọmọ rẹ̀ máa gbọ́ ọkọ̀ ohun rẹ̀ tí wọ́n lè jọ máa sọ láti dókò jọ orí fi lọ yẹn. Báwọn fẹ́ bá rí pé nígbà tí omi fẹ́ jáde sọ òun ni. Sọ onára máa gbà wípé ìgbà tó kí fẹ́ jáde níbi ó bú búrẹ́dì, òun ọmọ rẹ̀. وناداه نزله وكان في معزل ọlọ́run mọ́ àwa pé ọmọ rẹ̀ táàkì ní kàmìhàn onárẹ̀kọ́lọpọ̀ àwọn àfáà tó ọmọ náà sọ wàkánà ọmọdé ń bẹ̀rẹ̀ sí máa zìí ọmọ náà wà níbi ààyè lọ́rùwà separated tó dádúró so ààyè tó wà separated tó dádúró ọmọ náà wà bẹ̀rẹ̀ so torí pé kí ni ọ ààyè tó dúró sí ààyè yẹn ó jẹ́ ìlọ́jẹ́ ilé òjò tó dáhùn sùn wà ó lọ ta kékeré sáwọn mùsùlùmí ájàlá alìmọ̀ òmìnì ọjà ẹ̀kú ọ̀dọ́dọ́ àwọn amòmìnì ọjà ẹ̀kú òmìnà lọ́dọ̀ àwọn amòmìnì oníkẹ́kọ́ tí mọ̀ sí olóòkè dáńsọ yẹn oníkọ̀ọ́dọ́ olóòkè ó kàgbé kí ni ó tẹ̀pẹ́ kàrà àwọn kan sọ wípé ìgbà tí náà ń báwọn ẹ̀kọ́ máa wọnú ọkọ̀ ojú omi Wọ́n ni ya kùn àìdàrú gàmù máa àrùn. Ọwá ní ìwọ̀n máa ní ìrì gàmù máa àrùn. Ọkọ̀ ojú omi pẹ̀lú wà. Wọ́n láwọn gbogbo ojú omi pẹ̀lú wà. Sọ, ọ̀sọ̀ fún bẹ́ẹ̀. Lọ́gbọ́n ti bẹ́ẹ̀, ó wá mú ìjọ́ tó ṣe fẹ́ gbọ́ ọkọ̀ ojú omi. Owó ọjọ́ ọwọ́ akẹ́kọ̀ọ́jẹ́ pé túnbọ́ ah, bí ìkọ́ wá jọ kò omi torí àlọ́dúgbò kí ni ọ yáàbù nàìjíríà ìwọ̀n ọmọ tó bù nàìjíríà nínú èdè lágbáwá ìmúnù ọmọ àwọn àfáà wa gbà wípé ìmúnù tẹ̀lé ọmọ ìlú ayélujára wáyé òfin lẹ́nà yẹn wọ́n dàbí pé báwò àti lóòrùn àti wáwò òun ni òun ní jẹ́ kí ni òun ní jẹ́ ọmọ òun ní jẹ́ ọmọ kìí ṣe tí gbọ́nà gàgà ara ẹ̀ kó jẹ́ nínú kó jẹ́ báyìí ọmọ ìyẹn ìgbọ́nà tó bá wá jẹ́ báyìí yẹn báwọn tàbí wọn fẹ́ gbé jẹ́ ìrù rẹ̀ àwọn ajẹ́mú yẹn ìwúrù Ọgbọ́n ló bọ̀ a sí a ló di bùnà yíò. Lọ́wọ́ a di bùnà yíò tàbá ti ara wọn. Tọ́wọ́ ni kí ẹ̀mà tọ́wọ́ ń bíbí yáàbù náà yá. ajá ni náà yí ọmọ kékeré. gbogbo tó kù. Òun ò tí ì ní ìyàwó. yáàbù láì ìwọ ọmọ àbílẹ́gbẹ́ nínú ìwọ̀n ló kéré jù. Adọ́lọ́wọ́ ẹgbẹ́ bá ti rí àmùjàká nínú àmàkà yàmùjàká nínú rẹ̀ yáàbù lẹ́yìn ní olùpàrẹ̀ wọ́n ní yáàbù lẹ́yìn ní. Àwọn ẹlẹ́gbẹ́ ní pàṣẹ àtúmọ́bárì ìgbàlẹ́yìn àtúmọ́bárì ìyẹn rẹ̀ yáàbù nàìjíríà ẹ̀tọ́ka yáàbù nàìjíríà olùpàrẹ̀ alẹ́ pé wọ́n kan lọ àwọn ọmọ wa á sì mọ̀ nǹkan lọ́ka á sì àti sílọ àti ṣúgbà àwọn onímọ̀ kan kí ni ó yáàbò nàìjíríà gbogbo àwọn tó kù yáàbò nàìjíríà lọ́ka. Pàlà kún àwọn tó kù kẹ́sọ̀ ní wọ́n ká yáàbò nàìjíríà. Àwọn bá kà ń pa yáwó ilẹ̀ Ọwọ́ ní yá gúgbùnà ìyàwó Ìwọ̀n ọmọ mi kékeré irú ìjọrù láàárín ọlọ́gbọ́n tó jú omi pẹ̀lú wa. Wà náà tàbí máa lè ka àkèrè wọ́n wà pẹ̀lú àwọn ní ìjẹ́ kéde sọ máa wà pẹ̀lú àwọn tó jẹ́ ìsìn ọ̀rọ̀ méjì náà lọ́wọ́ ń bẹ ọ̀rọ̀ ọlọ́gọ̀ọ́kọ́ ni wípé bàbá rẹ̀ ọ̀kọ̀ọ̀kọ́ mọ̀ pé ọmọ yìí ó wà nínú àwọn tí ìmọ̀nì òjò dáadáa. Tí ó lọ tó jẹ fún ìyá ìfúrò lọ́dọ̀ àwọn mùsùlùmí. Bàbá rà ó yà á. Súnmọ́ bí náà lọ́gbọ́jú omi náà. Nígbà bá yọ mọ̀. Yọ lọ́gbọ́ wà láàbẹ̀ fún máa àyíká. Àwọn tẹ̀lé àwọn tẹ̀lé yìí náà. Àwọn tẹ̀lé lórí ọ̀rọ̀ ti parí jù lọ́wọ́ ti kí o. Ṣé wọ́n jẹ ìjọba? Olóòjì mi nílà àmọ́ wọn sí Ọ̀rọ̀ ọkọ̀ lẹ́gbẹ́ bàbá rẹ̀ máa wí jẹ́ ọmọ yìí ìjọba tó ti máa wà. Ṣùgbọ́n ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ yóò máa parẹ́ sínú omi. Àbẹ́ẹ̀kọ́ ni ó sì máa parẹ́ sínú omi. Kò lè títú ti òògùn lórí ẹ̀. Sọ̀kò títú ti òògùn lórí ẹ̀ lọ láti kí ní ọ láti tó bá lọ́pọ̀ lórí pé ìyọ̀nà ọmọ ọgbẹ́ tó eléyìí nǹkan tí ara ìlú tó ń tẹ̀lé lọ́wọ́ tẹ̀lé àwọn ti bẹ̀rẹ̀ ọ ọ̀yìn sí ìbùkà máa ìsí ìlú ó má bá wa lọ tẹ̀lé tí ọ ọ̀yìn sí ìbàkà máa ìsí ìlú ó má bá lọ tẹ̀lé tí ọ nǹkan tí ó tẹ̀lé sí àwọn ìlú. Òkúrà bàbí káàkiri nínú ayà tí wọ́n kàtà kàfẹ́ yìí. Ọlọ́run bá ó darí sí fún wa nínú ayà yìí bí ọkọ̀ ojú omi yẹn ó ti lọ nínú omi. Àti gbogbo ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ sí ọkọ̀ ojú omi lórí omi, òun náà náà ń bọ́ náà fún wa. Ẹ̀yìn náà, nínú ayà yìí àánú tí bàbá máa ń ṣe lórí ọmọ èyí tí wọ́n ń ṣe lórí ọmọ rẹ̀ nípa wípé ọ wá pé bọ́wọ̀ ni ó ti jẹ ẹ̀yìn tó mọ̀nà ọ wá pé bọ́wọ̀ ni ó ti jẹ ẹ̀yìn tó mọ̀nà. Ìjọba rí ti bí náà ìgbé tó à ó fi jẹ́ ọmọ rẹ̀ wípé kò sẹ́ńtò ìlàkóòrò yà ọ̀sọ̀gbọ́sẹ̀ ìlàkẹ́ ìjà sí òfin tó lè là kúrò ní iná ọ̀dà ìyàwó. lẹ́yìn náà a ní wípé ó wọ́nu wá nípa pé kéèyàn ọgbà bá kéde ìkú lọ sọ́dọ̀ ọlọ́run ara ìlú ìjìnlẹ̀ ìwọ ọmọ àti bàbá kéde ìkú Ìgbà tí wọ́n kéde ìkú lọ sọ́dọ̀ ọlọ́run kò ti pàdánù ayé ìlú. Ìpàdánù ìyá ayé. Ìpàdánù ìyá ayé sọ abúlé ìṣẹ́jú ọmọ nùkù níbi yìí tí ó fara pọ̀ pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ àwọn mùsùlùmí tó lọ tẹ̀kúlùdì ara rẹ̀ kúrò láàrin àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí láti sọ wípé èyí ò fi jẹ́ ara yìí sọ ìtọ́jú wípé ìtọ́jú ṣe ọjọ́ ìtàkùn wípé ó ṣe ká máa mọ̀ wípé ọjọ́ra rẹ̀ máa àwọn tó jẹ́ àwọn mùsùlùmí oṣù ọ̀nà ọ̀fẹ́ fọlọ́wọ́n bá ti sọ pé àwọn tó ti gbà wájú àìkọ́ọ̀lù ọ̀rọ̀ tọ́lọ́wọ́ bá lọ pé àwọn tó wà ní ojú ní ọmọ kò ti gbà wájú torí àlejò ọ̀rẹ́ fún àwọn ará tuntun yìí kò gbọ́dọ̀ ti gbà wájú nínú. àwọn ìjọ bọ́lọ́wọ́ bá ti bá mú àwọn ìdí odò pé wọ́n jọ àwọn òkè ó ti kára yìí sí ẹ̀sìn àyàgbà ẹ má ti dá òkè mà. tọ́lọ́ wá lọ pé ìdí odò láti òkè àlàyé ẹ má ti dín ní ọ̀rọ̀ kò máa ti àti ومعنى ومعنى ومعنى نعم آية بكري قال تعالى إلى جبل يعبدون قال Ọ̀ọ́nà ọmọ náà wá sọ wípé ìyá ẹ̀rẹ́ ọ̀pẹ̀lẹ̀ ó ní sàárì sí àjọ̀bà. Mo máa lọ kóra jọ. فألجأوا إلى جبل وأتأثر به mo máa lọ kóra jọ màá lọ sá lọ síbi òkè kan ibẹ̀ ni màá fi ṣe tí ó dáàbò bò mí nígbà tán mi ò ní orí orí lọ́dọ̀ ibi sọ wípé omi yọ pa ìyà rẹ̀. Ara jọdọ́ ìgbẹ̀ náà ní wípé ó ti wo ní gbogbo ní ẹ̀fẹ́. Kí ni àwọn tí ó bíbá ti gbé tó bá ń rọ̀? Kí ni bí ti ṣe ẹni lò tó tó sí òfin ẹ̀sìn omi? Ó sì mọ̀ pé wà sí àwọn lèèyàn lè lò sí nínú tí èyàn fi ẹ̀sìn omi. Olùwàwò ìgbẹ́ kò bọ́ síkù kí omi ó gbé òkè. omi ò rí Ṣé bá wá lọ sí torí pẹ́ńpẹ́ yìí tí sínú òfin wà? Omi ọmọ ni òye ọmọ ìjà ẹ̀bọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kó tó débi sí òfin wà. Ó ti rọrùn yẹn kàyà. Gẹ́gẹ́ ti sùn ti rọ̀. Kò sí ṣe kí ni o? Kò sí ìrọ̀ ìtọ́jẹ́ káwà jọ yí Gbogbo bí kí ń gbé níbi òkè, kò tó gẹ̀gẹ̀. Ẹn tó ní láta ìpọ̀, lónú ọgbà gẹ̀gẹ̀ gbogbo ọmọ ìpàdá lábẹ́ ọmọ ọlọ́run jùlọ ní gẹ̀gẹ̀. Ọmọ tí tó bí ọgbọ́n gráfíkì ìyàtọ̀lá máa ń bẹ̀rẹ̀ ìjà àwọn èèyàn. Ó kà ògbé, bàbá mi lọ gbé ọ̀rọ̀ ló ti pa àwọn èèyàn. Òjá ọ̀gbẹ̀ ẹjọ́ màá gbọ́n.

Òun yóò dá gbogbo mú nígbà tí máa níbi omi. Nígbà yà ní ìjìlá ìwọ̀n ni káàkiri àwọn àbá ó ti jẹ́ wáyé ní àbá àwọn ìgbàlẹ́gbẹ̀rẹ̀ àbá àwọn ìrọ̀lẹ́ ìpàá. Tó lọ ní pé bàbá tó gbọ́ kò jẹ́ kankan lórí ìlànà omi àbẹ̀lọ́bá wọnú ọkọ̀ ojú omi bí àbá sọ yẹn bàbá sọ fún pé kò jẹ́ tó máa là nínú omi yẹn àbẹ̀lọ́bá jẹ́ kí ni ọ lọ́bá wọnú ọkọ̀ ojú omi ọmọ ìdílé sọ fún ojú omi ní kẹ́lọ́ lè ṣe bẹ̀rẹ̀ rán òkèrè àwọn lè ṣe bẹ̀rẹ̀ rán wàsílà kan ní ọkọ̀ ojú omi lẹ́ tó lè ṣe bẹ̀rẹ̀ rán gbọ́dọ̀ ìwà ọ̀dà Ìjọba ọba rẹ̀kọ́mẹ́ndẹ̀ yọ pé ìjọba jẹ́ ìgbìyàn, òkè òsínú sọ́nà máa rẹ̀kọ́mẹ́ndẹ̀ yọ jẹ́ ìgbìyàn fẹ́. Òkè lè jẹ́ ìgbìyàn jọ bí ọ ojú jọ ọmọ lọ́rọ̀ ọ̀hún, tí ó máa rọ ọjọ́ lágbára ẹni oṣù kẹsì ní ojú òkè tó ń jà. Ṣùgbọ́n ọba ti gbà yìí pé òkè ẹni ọ̀jẹ̀ sábàkì tó bí òkè nílé yìí o yóò fi ní ipa ẹni. Ṣùgbọ́n ti ti mú àyè òkè ní láàbù. Wọ́n ti ká má ní ojú ti kọ́ wọn mú kí lọ sábàkì tí wọ́n náà bá rí gbójú òwúrọ̀ ọgbẹ́ pọ̀ ó ti di pé orí òkè wà lẹ́mẹ̀ lórí ìta lọ tó lọ mú ní pé má jẹ́ náà kò ní ọmọ ìta lọ ilẹ̀ kò lọ tó kò tó tó wá sí ọ̀ tó wọ́n bá sọ pé òun náà ni ó jẹ sábà tó lọ sí lọ́dún ìrìn àjò ara ṣùgbọ́n bí mi rí ọkọ̀ ojú omi nìkan ni sábà ní ọdún ìlú ọmọ ẹ̀ ló kàn tó ọkọ̀ ní pé bàbá rẹ̀ tó ní ọmọ yẹn lọ́dọ̀ mú pé ọkọ̀ ojú omi ìka òní sábàbí ní èèyàn ní ẹgbẹ́ ẹgbẹ́ ọkùnrin tó wá ní sàáàmì ìkìlá àjọba ìrìn yà tí mo ní ìrìnàjò màá máa dálọ síbi orí òkè kan ìdájọ́ orí òkè náà yà tí mo ní ìrìnàjò tó òun ló máa dáàbò bò mí níbi kí náà níbi omi náà ọmọ adáàbò bò rí níbi omi náà náà. Ọmọ làlá mi máa lè yá ọmọ mi ọmọ ìlà mi káyà sọ̀rọ̀ mi. Àlàyé ló ń kún ọwọ́ àfọlẹ́sì èsì tó yẹ pé èsì yìí ó ní láàáfíà ìyàwó lọ́nà àwọn ìlàáfí ilá máa ń rọ̀ sí àwọn tẹ́jọ́ wà fáà wà lórí gbọ́dọ̀ láàáfíà ìyàwó lọ́nà àwọn ìlàáfí ilá máa rọ̀ sí ọ̀rọ̀ méjì ni wọ́n sọ bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ òun ni ká túmọ̀ rẹ̀ gẹ́gẹ́ bó ti wà ní ìmọ̀lẹ́ ká tún máa rìn gẹ́gẹ́ bó ti wà ní ìlú ìrìnàjò àjẹmọ́ tí wọ́n wà nínú yìí òun náà ní pé á tún mà ní ẹnì tí wọ́n dáàbò bò ní. Ẹni pé kọ̀ńtẹ́nì kankan tó lè dáàbò bò ní kò sí nǹkan kan tó lè dáàbò bò ní àyíká ó mà lónìí. Nígbà amú ìrìnà níbi ìtọ́lọ̀wọ̀n bá fẹ́ ṣe. A máa fẹ́ amúrù àmà tí máa ìtọ́lọ̀wọ̀n rẹ̀. Àìgbọ́nà àṣẹ́tọ́lọ̀wọ̀n máa bà lórí. Tọ́ ọ̀pọ̀ tí wọ́n lè gẹ́gẹ́ ló lè dáàbò bò òyìn níbi jíjọ ìtọ́lọ̀wọ̀n bá fẹ́ ṣe lónìí. Ìlà tí máa dà ní èèyàn pàdùkù ńlá máa ń rọ̀ nímọ̀. Rọ́yìn òun náà ni ọ̀wà jẹ́ wípé àyàfi àlẹ́bí rọ́gbùmà ẹni tí máa ṣàánú nìkan ọlọ́run ni ẹni tí máa ṣàánú nìkan lórílẹ̀ bí náà ló sọ́ọ̀yàn ẹni tí máa ṣàánú nìkan lórílẹ̀ bí náà ìyẹn ni pé báàgì fún àlámọ̀ ní òun nìyẹn. Tó bá ti túmọ̀ àlámọ̀ ní òun nìyẹn. Òun náà láti lọ́nà wípé ọlọ́run ọba jọ ara ọjọ́ òun ni gá lórí sàmì ìrìn ìtumọ̀ yẹn bó ti wà lójú sí àyè la ara sí mọ̀ ìjà sọ kò sẹ́ni kankan tó lè dáàbò bò yàn lónìí níbi ìjà ọlọ́run ọba ìlà mọ̀lọ́bì ara àti kíni ọ ẹni tó bá jẹ́ wípé ẹni tí máa ṣàánú nìkan lórí jẹ́ kíni ọ lórí dáàbò bò yàn ìdààmú. àtúbọ̀ rẹ̀ kẹ́lú gbà lójú sí àná ìjọba alágbèjọ á ní pé ìsúmù lè fa ilé àwọn àfáà wa kan wọ́n bá rò pé nínú èdè lábáwá ìsúmù lè fa ilé àwọn àjọjọ ní àbápàdé ẹ̀ báyìí èèyàn máa pè ní ìsúmù mọ̀fúnrù lè lókè. Ìsúmù lè lókè bẹ́ẹ̀ ni bí o. ìtumọ̀. Ìtumọ̀ fún ìrìnàjò ni, kéyà bá pàdé rẹ̀ náà, na ó máa túmọ̀ rẹ̀ ní kí ni ó ìtumọ̀ ìpàdé. Ilé èdè lágbáwá àmọ́ àṣẹlẹ̀ bẹ́ẹ̀, ilé lágbáwá. Wọ́n láwọn ọ̀rọ̀ tí wọ́n mú wá ní èdè a wọ́n gbọ́mọ́ wá fi ìṣà tí ń rán wá díyà bí ìṣà tí wọ́n ní rọ́díyà rọ́díyà ní pé ìpàrọ̀ oṣù sí kan oṣù sí kan èyàn gbogbo rọ́díyà méjì rọ́díyà wà rọ́díyà ayéwu oṣù sí lórí ọ̀fẹ́ ọlọ́pàá ní ọ̀bí tó lákùnrin ìsìláàmù ojú ìsìláàmù fún yíyá lẹ́sìn títí ìsìláàmù. sọ lọ́díà tó wá ní ti ìṣàfihàn lọ́díà àwọn àbáàgbẹ́ rárá ìṣẹ̀mí ò lè tú ìṣìkẹ́kẹ́ ìṣẹ̀mí tó jẹ́ wípé nàìjíríà ìjọba ẹgbẹ́ ẹgbẹ́ tó wáyé nínú ìwọ̀n màá tú ìṣe ìfúnlẹ̀ fáyìí tó ń bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ Ìmọ̀lá ìlọ ìfòlà. Wọ́n tó fẹ́ yọ́ máa gbọ́n nínú ìfòlì màkòrò. Ṣọ̀fẹ́ aláàmì wọn, méjèèjì lágbàwá ìfòlà ìlú tí mo kí ní wọn Wọ́n tún mú kẹ́mọ̀ ní wà ní Kùránì tó jẹ́ màfòrò. Wọ́n wá pẹ̀lú ìdábáwọ́ màtúrọ̀, ìdábáwọ́ a máa jẹ bẹ́yìn mẹ́ta láàrin mìíràn ọlọ́run ni a láàrin rẹ àti láàrin àwọn tí wọ́n ní dàgbà sí kùrà ní ìjábá ń gbàtúrọ̀ ìjábá ọlọ́run a fi a sáàrin wọn àárín ilé àtàrin wọn gbàgbọ́n wọn dákọ̀ gàgá sábà oníkèlè ojú nǹkan kó kó bá nǹkan tá a bá ti fi gàgá sí nǹkan tá a fi kọ́ bá nǹkan tá a bá tó wá kọ́ bá gàgá yẹn náà onítumọ̀ àti ní gàgá ló ń dín nǹkan lójú báyìí àti wọn lọ gbé gàgá yín nǹkan ló dín nǹkan lójú ẹ lọ ṣé ìjà ìgbà ṣe tó ìjà ìgbà wọn kò já ìgbà wọn tó gbé ìjà bẹ́ẹ̀ ti kọ́ bá ọ̀rẹ́ yìí àti wọn lọ mú nǹkan mí Bàbá lọ ìgbòmí jẹ́ mọ̀ sí wọn ló jẹ ìjà bá ń sáàkì fún ti ó yìí. Yẹni fẹ́ gàgá tó ń ṣe kí ni o tó ń bí gàgá nǹkan. Gàgá òfin lè jẹ́ mọ̀ sí wọn ọmọ ìjà fún àbí gàgá rẹ̀. Tọ́wọ́ bá ìgbé kí súnmọ̀ fún rẹ̀ yóò máa túmọ̀ sí ní ọlọ́lá ìfọ̀n pàṣẹ. Acá sabéis que yo tanto el maquillaje musical, el maquillaje la pasión, porque no suma a un que cada día más no le llegue, es de ahí a un maquillaje aquí. So, que cada día, no lo hacen, no, o una, yo ah, Yorùbá jẹ́ pé àwọn sáwọn akẹgbẹ́ àlọ́ mi yí ni pé irú ẹ̀ náà láwà túmọ̀ nìyí. Yọ̀wọ̀ àjẹ́ láàmà túmọ̀ nìyàwó. Yọ àmọ́ jẹ́ pé ọ̀sẹ́ni tí wọ́n lè dáàbò bò lónìí nínú amúrìnlá níbi ìtọ́lá wọn ọba fẹ́ ń ṣe lónìí. Ilá wọ́n rọ̀ nígbà gbogbo ọ̀rọ̀. Ilá Mọ́nì àwọn ọmọdé pé wọ́n rọ̀ ní ọkùn lọ́ọ̀. Ògbọ́n ló jẹ bá ìlú rọ ìmọ̀ ẹ̀ wọ́n ti pa kí ni ó mọ̀ fúrú wọ́n ti pa ọ̀dọ̀ ní ìlú ẹ̀ tó padà sọ́dọ̀ ìlú jẹ́ mọ̀ fúrú ìlú ó ti parí. Ṣé ká pa ọdún ìlú yẹn lọ́dọ̀ àwọn ìlú mọ̀sú ní ọjọ́ kí ni ó ọjọ́ kan. Ìlà mọ́nì rọ̀ ní mọ̀ fú. Àyà àṣẹjọ́ ọmọdé kí ni wọn rọ́ọ̀nì àwọn jẹ́ pé wúwà tó wà níwájú ẹgbẹ́ àtọ́jú àwọn jẹ́ ìbẹ̀rẹ̀ sọ ilá máa ń rọ sí máa ilá máa ń rọ sí máa mú lọ àfikọ́ ọ̀rọ̀ sàmù ọ̀pọ̀ pílẹ̀ ìjọba yìí torí àti ìjábẹ́ ìtumọ̀ méjèèjì yìí òun là ní lọ́jọ́ táwọn afọ́ àwọn tí wọ́n dá wà àwọn kan gbó lórí ẹ̀dọ̀ kan àwọn kan gbó lórí ìkejì àwọn kan gbó lórí méjèèjì méjèèjì náà ló fi kéde ọ̀hún òun náà ni ọ̀wà yìí. ṣùgbọ́n nítorí fojú ẹ̀dùn náà ni pé abájúmọ̀ ní fún ìsáwá kéde ìtọ́wà ní ju tí àwọn ọ̀tẹ́lì kankan tó lè dáàbò bò ní lónìí àyà àfẹ́ni tí máa ń dà lórí ìkànnì ìdíbí ní ọ̀rọ̀ èrò dáàbò. àwọn nínú kàfẹ́ àti pé káàkiri máa wá ìkẹ̀kẹ̀ bí ìmọ̀ tàbí kúrò sí náà yìí. sọ ìgbọ́nàkùnrin àjẹmọ̀ ìgbọ́nà àkọ́kọ́ máa tẹ̀lé kó rí pé á àdúgbò ní ìjọ́ní àrùsí ìtààmì ọ̀bílá ìjọ́nà ìtẹ̀lẹ̀. Tọ́lọ́tọ́lọ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí ìjọ́mọ́kù tó sọ fún ọmọ rẹ̀, òun náà ni eléyìí. Ọlọ́wọ́ bá ó yàwòrán fún wa wàhálà inú ìṣẹ́lórí ọmọ rẹ̀ ní at the point last point. Ó ti ṣe wàhálà àgbọ̀rẹ̀ orí ẹ̀rẹ́ àtẹ̀tẹ̀lẹ̀ fún ọdún ìjọ ara wọn. Ṣùgbọ́n wàhálà àtẹ̀tẹ̀ ṣe lórí rẹ̀ ní ìgbẹ̀yìn gbogbo ògbìyànjú ẹ̀ láti ẹgbẹ́ kọ́ máa yọ lé bá àlá. Òun náà ló sọ yìí, ó ti ṣe wá àti fún mi, ó ṣàlàyé fún ọmọ rẹ̀, ṣùgbọ́n náà ọmọ ti kára àti ọmọ ìwà náà tó tẹ́. Tí ó wá bá lọ sẹ́yìn lójú ẹgbẹ́ rẹ̀, wọ́n á Ọlọ́run wọ́n rárá jẹ́ iná ohun máa ní máa Ọlọ́run lójú ẹ̀jẹ̀ òun ló tẹ bírèdì àwọn méjèèjì. Aráàlá tí nǹkan ó tẹ bírèdì jẹ kó dígbà yá ń jọ bẹ́, eléyìí òrìlé ìmá, eléyìí òrìlé ìmá. Ọlọ́run ó yí ní onílé onílé níwọ̀n náà àlèkùn ó jù ó yí gàgà láàrin àwọn méjèèjì nínú àlèkùn ó jù ìgbé omi ọwá wá láti mú omi lọ́jà láì ọwá ti bí ó yí gàgà láàrin Ìjọba àwọn ìjọba wá láti lọ rí. Ìjọba tàbí arákùnrin lọ rí pé tó wà tí wà ní ojú ní ó sì tún bá ọmọ rẹ̀ sọ̀rọ̀ náà ó láre di omi wa àwọn méjèèjì ìgbìmọ̀ sẹpẹrẹtì wọn tó ó sẹpẹrẹtì àwọn méjèèjì ìgbìmọ̀ sẹpẹrẹtì wọn bọ́lá wọn kọ́lá. Bàkánà ní ìdájọ́ ọmọ ọmọ ọmọ yìí. ọmọ náà wá jẹ́ kan nínú àwọn ọjọ́ tẹ́rì inú omi ọgbọ́bìnà tó a ti àwọn ìjọ ayé àkà torí ìjọba náà máa bá pàdé nínú ọ̀sẹ̀ à tó lè jẹ́ àwọn tó ń jẹ́ àwọn àfárá wa tí wọ́n ta wájú lọ àwọn kẹ́kì sọ ìkàkánú àwọn àtàwọn abàrí ìsọ̀rọ̀ ní ìlú pẹ́gbọ́n àdápẹ́lọ káàbù àbá gẹ́gẹ́ bí àwọn àbá àwọn àfisọ́ sọ wọ́n ṣàfihàn ọ̀rọ̀ yìí sí àwọn aisha wọ́n ṣàfihàn sí àwọn aisha bẹ́ẹ̀ náà ni wọ́n ṣàfihàn ọ̀rọ̀ náà sí ìgbà àbá ọ̀dọ̀ ìgbà àbá ìsọ̀rọ̀ ṣe ní pé ó ti gbé lọ́dọ̀ àrẹ́bí tàbí òfin níbi ìmọ̀nàkọ́ máa ní wà ń pé òfin ìdímọ́lẹ̀ gẹ́gẹ́ bí ìyá Aisha náà látàkọ̀ ìjọba nàbí lò fáwọn ìjọba nàbí lò fáwọn nílò rẹ̀ tó náà lọ́dọ̀ ìṣẹ̀mọ̀ náà wọ́n á fún àjẹ́ kò ìdímọ́lẹ̀ àdìsí náà nìyí wọ́n ní lọ́rọ̀ ìmọ̀ máa wọ́n afádáwọn ìkọ́ mi náà

bẹ́ẹ̀ ni tọ́mọ yẹ sókè ló ń gbé sókè ló ń gbé sókè òjò ó ń lọ́lọ́ rẹ̀ ló ń gbé sókè àdìsí ẹwà báyìí ó ti kà fún ayé pé ní wà ní one thousand years lọ́dọ̀ àwọn èèyàn eh, ọwájú ó ní fifty years lórí tòmá tó dọ̀rọ̀ tọ́lá wà ní fifty years lókè wọn. kódà àwọn tó bá gbé ní wà ní pé ibi ọlọ́run bá ní kó gbé ibi ibi ó tóbi dáadáa kó tó wá gbé ibi ẹ̀ kó tó wá sọ ibi ẹ̀ lọ́wọ́ So, ìgbàgbọ́ parí ẹ̀sà lọ́kọ́kọ́ tó omi tán. So, lọ́kọ́ abẹ́rẹ́ àwọn ẹ̀ńtọ́ wíjú ìdíkùn tó gbàgbọ́ ojú omi, ọlọ́gbọ́ ojú omi ti bẹ́rẹ́ máa rìn ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ ilé wa tó wà ní ilẹ̀ gbígbẹ́ ní ọ̀dáwà sókè lẹ́nu àwọn àbí sí. So, ìgbó lẹ́nu ọkọ̀ ojú omi, ìbẹ̀rẹ̀ Ìgbàtí tó wá bẹ̀rẹ̀ sí rọ́ ọ̀gbọ́lóbìnrin ìgbé ọmọ ìgbé wà ká lẹ́bí tó bí gbogbo ogun pẹ̀lú ṣe ní ìgbà. Tọ́ wọ́n ní ọwá ó bẹ̀rẹ̀ ọmọ náà òun wá gbọ́mọ yẹn lórí ìlú lókè. Òun gbẹ̀gbẹ́ sáwọn sórí lókè. Ọmọ náà ó kà ló máa lọ sí ìpínlẹ̀ orí òkè. Wọ́n sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ó wà lọ́rùn. Ọlọ́run bá ní kí omi ó ń dà wọ́n náà, ìtàn parí ayé ìjẹ́ ìlú. Obìnrin orí òkè wọ́n lọ máa rí pé ó débi orí òkè yẹn. Odúrẹ́, ó wá sọ̀rọ̀ ìfún wa wípé omi dẹ̀ lọ títí títí tó fi dọ́dọ̀ obìnrin yẹn níbi òkè. Ó tún wá gbé ọmọ yẹn, ó wá nà sókè. Ó gbé ọmọ yẹn, ó nà sókè, ó gbé ọmọ ìlú ilé ẹ̀rọ tó ti ìlú ilé ẹ̀rọ tó lọ́nà máa ní fún ló gbá àmì ìlú ìlú tó àwọn ọmọ bá ní àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ìmọ̀ wá òmìnir ó àádá ìlàrọ̀ sí ma lórí ọmọ fẹ́ fà ní ẹni ìgbà ní obìnrin ọ̀rọ̀ ọ̀rọ̀ ọmọ ọ̀tàwọn ohun ọmọ yẹn tó tó mọ ọjọ́ tó ìbáwọn tó ń dá àwọn àfáà wa wọ́n kọ́kọ́ sọ fún wa pé èyí tó jẹ́ sí àwa aisha kéèyàn kan pé lọ́gbà wa nǹkan wà fẹ́ẹ́ pé wọ́n sábà ń yà fún àìsàbò ìyá sọ wọ́n jẹ́ fún wa pé òun látara títí ẹ̀ ọ̀rọ̀ ó pọ̀ lọ́dọ̀ àwọn àfáà lórí ọ̀rọ̀ títí nípa wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú àwọn rẹ̀ ìyẹn ìjọba pé ọlọ́jẹ̀ nǹkan nílẹ̀ wá ìwé tí wọ́n wọ́n rẹ̀ náà bá ń tò wá tó jẹ́ wípé àwọn èèyàn tó rí pé ṣé ní ẹ lálá àti á lẹ́gbẹ́ tó kẹ̀sí ìjọ sọ fún àwọn ìgbẹ́ àdínkù ẹ̀rí ìgbò tó tó náà bá wáyé ìwà ìjà àdúgbò ti kọ́. Tọ́jọba bẹ́ẹ̀ pẹ̀lú kẹ́sí kẹ̀sí ìjọ sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn afá ni wọ́n sọ àdínkù. Ìgbà ń ṣọ́ ọgbọ́n ní wọ́n sọ̀rọ̀ wípé àdínkù yóò ìjà tó wà pẹ̀lú pé ó pa ọmọ nínú ẹ̀ torí tí wọ́n gbé kéènì ẹgbẹ́ bá ọbẹ̀ gèlè eré kéènì ẹnìkan wà mẹ́rin yẹ wípé òun náà lọ jẹ́ wípé kò yẹ ká gbà bí ìsì ẹ̀sùn náà ó wà ní àwọn ìdílé àbùkù kan rí tọ ẹni náà ó wà ní kí lọ ó wà ní ìdílé kan rí ẹni ṣẹ̀bí ìbùkù kan ẹni wá ní ìbò kan tí wọ́n fẹ́ gbà ní ti ẹ̀wà àbí tó bá gbà lọ́dọ̀ lórí ìṣòro ìdè sí ìṣòro ìfọ̀kọ́ ní wọ́n gbà wọ́n. tó bá gbà lọ́dọ̀ wọn ìlú ní ìpele nínú wọn. ìlú ní káwọn ìwà lórí ìpele bó jẹ́ nínú àwọn tí yọ ìjọba ìjọba kan fẹ́ máa bá ìṣẹ̀ ẹgbẹ́ ìpò lálà. ètò wa wò dáadáa tó wà nípa fún ní àlàáfíà. tó sọ abẹ́rẹ̀ ẹ̀tọ́ gbajúmọ̀ lórí ẹ̀sìn báyìí lẹ́ sọ ọ̀pá. Ìkàlí náà àwọn tó pọ̀ náà tún gbà wá tó jẹ́ pé àwọn ilé tó gbà wá bí àwọn tàbí kan bí àwọn bùkẹ́ àti ìfúnpá àwọn ẹ̀rọ náà gbà wá. Ìwọ́n lọ máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí tó súnmọ́ jù náà kọjá pé kí ni ọ̀rọ̀ káàbùlẹ̀ àgbà wọn. Bọ́lá àwọn tó jẹ́ ìjọ́ta ìjọba àwọn ọ̀rọ̀ bá. Bọ́lá wọ́n lọ kábùlà náà tó tọrọ bẹ́ẹ̀ òun láti lé ọ̀rọ̀ ní òkú ìlú mọ́ gbogbo ẹni tó wà tẹ pàtàkì ńlá ọlọ́run bá wọn sọ̀rọ̀ àwọn ọdún pàkàrà ìrìn náà ti wọ́n wọ́n ọwọ́ àtàrà àwọn ọ̀sẹ̀ ìfọ̀ ọlọ́run ọba ní kó bá kí láǹfààní tá a ṣe bí àkíkàtí bí àkíkàtí àgbàgbìlá ọmọ mìíràn ọmọ tẹ́pẹ̀ ọmọ tí ọlọ́pẹ̀ tó ti rí ọgbẹ́ ọlọ́run ọmọ òṣè máa rà lẹ́yìn ní o pé àwọn àjọmọ́ ìyọ̀ náà nú àwọn ń ṣàlàyé fún ọmọ rẹ̀ bàyáàdù náà níbi ní àti ìkọ̀tà àgbàgbìlá àgbẹ̀gbẹ̀ náà ṣàlàyé fún ọmọ rẹ̀ sínú nígbà ọlọ́run gbàgbà

ọlọ́run yọ sẹ̀rẹ̀ lẹ́rù wọ́n sọ̀rọ̀ sọ báyìí ojú ẹ̀jẹ̀ fún nílò àwọn náà ìyàrá rẹ̀ ọ̀sẹ̀ pé náà rẹ̀ máa sọ. Ayà yìí jẹ́ múlẹ̀ ìgbẹ́ ọmọ níwá nǹkan ọlọ́fẹ́ ni ọ̀sẹ̀ ni ó wà láàrin àwọn tí yọ nígbà gbogbo mọ̀ràn sí ìpààyà ọ̀sẹ̀ tó wọ́n. Thank you. وقيل بعدا للقوم Ọlọ́run ọba ọjọ́ ọba rẹ̀ já ó ń ṣàlàyé fún ọrọ̀ nínú Súrátù Húdù tó jẹ́ Quran 11, Aya 44, ọlọ́run ni wáyé Gbogbo ọlọ́run ọba bẹ́ẹ̀ sọ fún ti ìtọ́sẹ̀lẹ̀ lẹ́gbà tó pa wọn nìkan. Wọ́n ní ọlọ́run bá bẹ́ẹ̀ ṣe tí kì í sọ́wọ́ tó ga pé ní ẹyẹ ọlọ́run àrùn. Wọ́n ní wàkíìlì. Dáró sọ̀rọ̀ bẹ́ẹ̀ wà kọ́ ọ̀nà náà. Kẹ́mọ́tì kọ́ ọ̀nà náà. Sọ̀rọ̀ wà kọ́ ọ̀nà lórí wàkíìlì. Ọ̀rọ̀ yìí wá di nǹkan tí wọ́n sọ ta lọ́sọ ọlọ́run. Olúgbé kí ni ọkùnrin wá pàṣẹ ọlọ́run ọba lóṣù. Ìgbà ọlọ́run ọba sọ ọ̀rọ̀ náà lẹ́yìn ìgbà tó jẹ́ pé ó ti lá àwọn ènìyàn mẹ́ta àwọn tó wà pẹ̀lú ẹ̀ tó ti láwọn. Ó sì ti kẹ̀rì gbogbo àwọn tí wọ́n jẹ́ gbogbo ẹgbẹ́ kó kú pátá omi lọ́rọ̀ òjò lọ́rọ̀ òjò àwọn àfáà sọ arígbé òdòdọ́rọ̀ yìí wà ìtàkọ̀ ìgbọ́n omi ìtọ́rọ̀ omi kẹjáde láti lọ rẹ̀ omi dẹ̀kúrọ̀ láti tó náà wọ́n ní omi yẹ ọ̀rọ̀ rẹ̀ ní wípé jẹ́ká wà fún àtìsàn náà ní orí wà ìtàkọ̀ ìmáà omi sọ́mà tó fi rẹ̀ lẹ̀ ọ́ pàdé ara wọn ìgbẹ̀jú fẹ́ ìgbàdọ́dọ́ wá ní pé gbogbo náà bọ́ bẹ́ẹ̀ pa ló ti pa fún nínú òkú kankan mọ́ tí wọ́n bá wá sọ. ọlọ́run ọba tí máa pàṣẹ fún gbogbo nǹkan táwa ò pàṣẹ fún ilẹ̀ ẹlẹ̀ ọlọ́run ọ̀dá lórí ìpalàfẹ́ ọlọ́run ọba tó wá ní àjẹ náà Wọ́n ló wá bá àjẹ́ fún ìrẹ́lẹ̀. Wọ́n lọ́wọ́ ní ìwọ̀n ìrẹ́lẹ̀ ìgbòyà ìgbòyà. Òun náà ti pé kéèyàn ọmọ ní nǹkan. Òun náà ni kéèyàn ọmọ nǹkan. Ọ̀rọ̀ ti bá ní à. Ọ̀rọ̀ ni yẹ́ kéèyàn omi nǹkan òní omi bí ọ̀sìn yàgò tó ọ̀gá balẹ̀ àwọn ọ̀gá balẹ̀ àwọn súnmọ́ yìí tó omi nǹkan bí ìjọba tó jẹ́ ìbùkálà à òun bẹ́ẹ̀ tó fi ń lọ lọ ìwọ́n lọ́ọ́ máa lo ìjọba sí ìwọ̀nba ọlọ́run máa ní lọ́wọ́ ń bì níbi nǹkan ẹni tí bá ń jẹun ní máa ń bì nǹkan. èèyàn fọ́lọ̀ nǹkan náà gbàgbàrà àwọn ìyàwó. sọ ẹni bá ọ ó jẹ́ ọ ẹni tó bá ń mi nǹkan ọmọ ènìyàn wà. Bára á àti bára àwọn ènìyàn wà. Sọ pẹ́kọ̀ọ́ abẹ́rẹ́ ọjọ́ ní gbé gíní ọ ó bá ń mi nǹkan tó lè ní ọmọ tó ń mi tó bá ń jẹ ìgbàlẹ́nu tó wá ń mi gbogbo ara ti máa àwòrán kéde òfin òfin kan ẹni ọ̀tọ̀ ni pé ó jẹ ìkan tí èèyàn bá ń jẹ ìkan nǹkan tí èèyàn bá ń jẹ yóò máa pẹ́lẹ́ mi nǹkan tí èèyàn bá ń mi tí máa pẹ́lẹ́ mi nà èèyàn ó lọ mi ní wọn lọ ah òṣìṣẹ́ ọ̀sẹ̀ ẹni jẹ́ bá dé àgbàjọ ẹ̀rọ ìjẹun wọn ni ah ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ah ó ti lọ mi ó lọ mi lórí tí ó ó máa yára tètè gẹ́gẹ́ ní wọn ó jẹ́ náà ìwọ yára tètè gbé mi bóyá lọ́wọ́ ká ló lè rẹ̀ ìyára tètè gbé nǹkan mi ọlọ́wọ́ ní ìwọ ilẹ̀ ẹlẹ́ Omi tí ń bẹ lórí ìrẹ́ ẹ̀fẹ́ àti àti ẹ̀sìn tó ní ẹgbẹ́ lórí ẹ̀. Omi tí ń bẹ lórí ìrẹ́ èyí tó jáde orílẹ̀-èdè ìrìnà lórí ẹ̀ ìkan jáde láti ìrìnlẹ̀ ìkan wá láti sọ́nà omi ẹ̀rẹ máa lọ mi máa gbé mi alábàtọ́lá ìfọ̀lẹ́ yẹn ọ̀rọ̀ ìfẹ́ ẹ̀yà máa ń Ọlọ́wọ́ ní ìwọ̀ ọjọ́ máa ń kúrò ìwọ̀n ti sáré ibi tó ga àbùlí ìwọ̀n oṣùrùkì ìdókòlò àgbà oṣùrùkì ìdókòlò àgbà stop the movement àbùlí stop wúlò omi wọ́n mọ̀ tí wọ́n bá ọ̀rọ̀ làbẹ́lẹ́ ìwọ̀n má ti kí ni ọwọ́ wọ́n mú omi wọn náà dá mi dúró. Sọ̀rọ̀ yẹn jẹ́ pé Kùránì àwọn àbábọ̀ máa gbẹ́ nínú bí nǹkan méjì ọ̀dá ìgbàrí lò sọ nínú àwọn ẹwà ìdè lámbáwá ní àbá ní áríjù àti sàmáàkù sọ ìbáàkù yẹn yá áríjù yá sàmáàkù sábà sí ilẹ̀ sí àwọn ẹgbẹ́ yóò ìbáàkù sọ ìfúlàní àti ákùlì ni ó súnmọ́ra wọn Oríṣi wọ́n ní àwọn mẹ́ta tí wọ́n fẹ́ fi jọra wọn láàmù àti àárín yẹn wọ́n tẹ̀ pààrọ̀ ẹ̀ṣẹ́ ra wọn ní àpòlísì ìbùlá ìjìlá tuntun ní ọ̀dẹ́ òkà ẹwà yìí lábára ọba máa lọ. Lọ̀yà Kálù ìjìlá ìjìlá. Wàyà Sàmárù àpòlísì ìwọ̀ ọ̀sẹ̀ máa àpòlísì dá ọwọ́ òfin ọmọdá dúró náà Sọ̀wà bí ìjọ́lì máa wà bí ìjọ́lì máa. Gọ́ọ̀dọ̀ olùdásíkẹ́ fún ara rẹ̀. Gọ́ọ̀dọ̀ ìtúwà ìgbẹ́ ìgbórí ọmọ fún ara rẹ̀ olùgọ́ọ̀dọ̀ lè máa bù rẹ̀ yìí. Òun náà ń bẹ̀rẹ̀ omi náà dínkù omi náà kéré omi náà ààrin mọ́ lórí ilẹ̀ ó ti wọnú ilẹ̀ náà ṣùgbọ́n wọ́n gbà mọ́ ilẹ̀ náà. lọ́dọ̀ nígbà nígbà nígbà àwọn túmọ̀ sí wípé ó túmọ̀ sí àgọ́ ọ̀dọ̀ gbọ́dọ̀ túmọ̀ sí àgọ́ ọ̀dọ̀ ó ti fi níyà ó mú tèrè máa ká nínú fún ìgbòǹkà wà máa tẹ̀lé nínú ìgbàkà àmá tẹ̀lé nínú wú àìkà. Sọ nǹkan tí àpò bímọ tó máa jẹ́ kí ní o ti máa dín nínú ara bọ́dí ọmọ ọlọ́run àgbà tó mọ̀. Tó lọ́sọ̀ máa bẹ́ẹ̀ o máa ń tẹ̀sí gbọ́n wájú ọ̀bẹ́rẹ́ ìgbìmọ̀ lé ní ọmọ ìṣèjọba ó ti ọ̀rọ̀ ni wà kí nílò ọ̀rọ̀ ni gbogbo ní ẹ̀pá táyé yá wà nílò ọ̀rọ̀ ni àwọn amúlọ àwọn amúgbẹ àwọn bíbù ọ̀rọ̀ àwọn akílẹ̀ tó ní ní ti ìfẹ́ àmọ́ wọn fi sílẹ̀ òkùnkùn lọ́pọ̀lọpọ̀ ní ìkásùnmọ̀ àmọ́ wọn fi sílẹ̀ yẹn. Náà, ọlọ́run bá fi sílẹ̀ náà. Ọlọ́run ni wà fún nígbà ní amúrú àtẹ́dáadẹ́ pa aláàpẹ̀rí dáadẹ́ ṣe gínà ní abẹ́ ńlá àwọn mùsùlùmí. Abẹ́ pa àwọn tí wọ́n jẹ́ àwọn gẹ̀mẹ̀rí abẹ́ pàwọ́rẹ́ ọlọ́ní gbogbo rẹ̀ bá bá lọ́gbà síse gbogbo àlàábà yíyẹn bá dá rẹ́rẹ́ ọlọ́ni ọkọ̀ ojú omi lónìí ìdáwà ọkọ̀ ojú omi ẹwà lẹ́sẹ̀ẹ́sẹ́ ààyè sẹ́ǹpù nìkan náà ló bẹ̀rẹ̀ yaba yìí jù ibẹ̀ lọ́wọ́ ní kọ́kọ́ ojú orí ojú orí. Àwọn afáàrùn pé ààyè wọ́n ní ìtọ́ ìta ní wọ́n ti sọ lórí ẹ̀. Afáàrùn pé ààyè kan ní. Àwọn kan ní ààyè ẹgbẹ́ ní láti, àwọn kan náà ṣáàmù wọ́lá àwọn. Ọ̀sítà wá sí alẹ́ ju omi ẹ̀. Ọkọ̀ ojú omi náà, ọ wá dó sí òkè kan tó gbajúmọ̀. Nígbà náà, tí wọ́n ń pe òkè náà ní ni ọ̀rọ̀ banjuri ìtòdó sínú ìdáwọ̀lọ́ máa ló síbẹ̀ ẹ̀rí bí díẹ̀ mọ́ náà ní pé yàwó mọ́ àṣùwọ́ òun ló dúró síbẹ̀ ìtẹ́lù sí díẹ̀ mọ́ náà ìdáwọ̀ ni odò bẹ̀rẹ̀ sí rọ̀ ẹ̀rí eléyìí òjò dáadáa tó sọ àwọn ẹgbẹ́ ìgbà tó tó bẹ̀rẹ̀ sí rọ̀ wọ́n mú ọjọ́ náà wá pé oṣù mẹ́fà wọ́n ní ojú rírọ̀ ìyára ìlú ọ̀dẹ́ ní oṣù mẹ́fà lọ́wọ́ ẹgbẹ́ ìlú ká ní oṣù mẹ́fà ṣùgbọ́n ìdí àgbòlẹ̀ nípa wípé yàwó mọ àṣùrọ̀ ọjọ́ kẹwàá nù mọ́ òun náà lọ́wọ́ wọn bá parí iṣẹ́ ìdáná Ìwọ́n máa máa ti gbà wá láwọn àbí orí rọ̀. Òṣìṣọ́rọ̀ máa pọ̀ yọ́dọ̀ àwọn èèyàn kan àwọn èèyàn wú bí wọ́n ń gbá àwọn ẹ̀kọ́ ní sọ́ọ́mú yọ́ máa àṣùrọ̀ wọ́n gbà ẹjọ́ àṣùrọ̀. Àríkà wọn bèèrè wọn gbé máa áwọ́dà sọ́ọ̀mù láàrín orí ìgbà yìí. Wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn ìyàwó lẹ́yìn Múta ni àwọn àbàní ìsìnrọ̀lá níbi tí jẹ́rì. Ọjọ́ ẹni wàjá sọ sí ìjọba òṣèlú ọdún parí ń jọ́nà. Wọ́n tún wá ní wàhálà ìyáwó mi ti dáwà sí ìṣẹ̀ sí ilé sí ọjọ́. Ọjọ́ tó kó ojú omi yẹn tó sórí òkè jù. Pàṣọ ọmọ òun ni ó wú. Ọjọ́ yẹn báyìí ló wù máa fi gbá rẹ̀. Múta náà wọlé nínú ọmọ ti gbá rẹ̀ ìbẹ̀rẹ̀ àwọn ìjọ náà ti lẹ̀ àwọn ìjọ náà fẹ́ láti fi ní ọ̀rọ̀ àṣùkọ tọ́lọ̀ wọn fún wọn ṣe fún ọmọ ìjọ ìlú ẹ̀mọ̀ ẹ̀kọ́ àwọn bá ń sọ wípé àwọn ìkára àbámọ̀ ìgbàmọ́dún yọmọ àṣùkọ kó wọ́n sọ bí àwọn ẹ̀ká sọ̀rọ̀ òfin ọlọ́wọ́ bá a máa kú òní bí rírọ̀ àwọn ọlọ́bí ní kí ní orí ìjọ sọ àwọn ilé ìṣúkúrọ̀ ní ìgbà àwọn ti dúpẹ́ fún náà ọlọ́pọ̀lọpọ̀ àwọn àrẹ̀ wọn àwọn ti dúpẹ́ fún náà. àrẹ́bí ọ̀dọ́ wọn pé a náà àwọn akúbi Musa wà àwọn akúbi sọ́ọ́mì àádọ́gbà èyí mọ́tò sí Musa báwọn yẹ̀wù bí ọmọ ẹ̀tọ́ sí Musa náà lọ́rọ́ Musa ló sọ èyí mọ́tò sí Musa èyí mọ́tò sọ́jọ́ náà àrẹ́bí wọn gbà ọ̀rọ̀ àwọn ìdàgbẹ́ ẹ bá jí láàárọ̀ lórí jẹ́ pé ó bá àwẹ̀ láàárọ̀ ìfún kan sí ní àwẹ̀ rẹ̀ wọ́n fẹ́ jẹ́ àwẹ̀ àṣọ́rọ̀. sọ ẹni tó bá ikú bá ti jẹun láàárọ̀ iná ọ̀nà pàdé ọjọ́ yìí tó tẹ̀kù nígbà ọ̀nà tọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ̀nà àjẹ́ pé ọjọ́ yìí ọ̀nà ọjọ́ àbí tó fi jẹ́ ìbúlẹ̀ yìí tó jẹ́ pé yìí ọ̀nà àjọ tó lé téńté lórí òkè àlejò méjì náà. Wàkìlà. وَقِيلَ بُعْدًا بُعْدًا لِلْقَوْمِ الظَّالِمِينَ ọ̀rọ̀ ní gbólóǹkan wá ń sọ yìí àwọn ọ̀rọ̀ pẹ̀lú yìí inú pẹ́ pọ́lọ́wọ̀ máa ń sọ ọdún náà sáwọn ti sọ sọ̀rọ̀ pàápàá rẹ̀ yìí sọ̀rọ̀ pọ̀lá pẹ̀lú wa pẹ́rẹ́ àwọn mìíràn ní àwọn ni wọ́n sọ gbọ́dọ̀ yẹn torí pé wọ́n kò wí pé àwọn agbègbè rí ọlọ́run àti ọlọ́run wọn gbogbo òfin ṣe yẹ̀yẹ́ gbogbo wàhálà àrífin lọ́wọ́ àwọn bèbè yìí lọ́rọ̀ bùn dání báwọn bá máa ń sọ̀rọ̀ yẹn wọ́n máa lò kẹ́mọ́ sí bùn dání wọ́n lò kẹ́mọ́ sí sókù kan sọ àwọn bá mú ṣe bẹ́ẹ̀ àwọn gbọ́nà yìí wọ́n ò lè má ta ọ̀ká ìlú abẹ́jẹ́ bá jẹ́ bá bẹ́ẹ̀ ní ṣùkùnà ẹ̀ bá ti àwọn ẹgbẹ́ ṣùkùnà sọ ìyẹn ni pé àṣùkúrù kún ṣùkùnà ìlànà pé ọkọ̀ dà àwọn akẹ̀kẹ̀ yìí ọ̀dìbá ìdá àlùfáàrú rírà àti ìlàtí sínú gbọ́kùdà. Àwọn ìkẹ̀bẹ̀ rí ìmọ̀ ti jìnà sí ti ọlọ́run tẹ́yẹn yẹn. Àwọn ìkẹ̀bẹ̀ rí ìmọ̀ ti jìnà sí ti ọlọ́run Ó wá ní wà kí àwọn wá sọ wípé mú dárí ìlú

ọba tí wọ́n ń pàṣẹ fún tó bá dáhùn. Àti ọlọ́run ọba la máa ń pè ní amúrùsẹ̀kù nínú. Amúrùsẹ̀kù nínú. Lágbọ́dọ̀ bí lọ iná máa amúrù ní ìdá àrà ọ̀dà ṣe yá. Ayẹ̀kú nàlábù, ayẹ̀kú nàlábù, òun ní ìpàdé. Amúrùsẹ̀kù láti fi kú. Máa ṣe bẹ́ẹ̀ tó gbọ̀n bẹ́ẹ̀. Ọ̀gbìn amúrùsẹ̀kù náà amúrùsẹ̀kù nínú. Amúrùsẹ̀kù náà bá pa fún Ìyẹn náà àwọn àwọn ìbáadà ń bẹ lọ́dọ̀ àwọn ìbáadà ẹ̀kí ọ̀hún ẹgbà ọ̀yá aláàdọ̀gbọ́dẹ̀ mẹ́fẹ́ àbúrúdáadà ọlọ́pàá aláàbẹ̀ wọ́n máa ń bí ìwọ́n dá orí rẹ̀ dúró àwọn méjèèjì ti fẹ́ kí ni ọ wọ́n ti máa sọ̀rọ̀ wọn lè mú ẹgbẹ́ náà ó fi wa nínú ààrẹ yìí pé ilẹ̀ ẹlẹ́ẹ̀ gbogbo omi lọ́sọ̀ kalẹ̀ láti tún sánmà pàdá yányá ogun ìlú. Ìkọ́ ọ̀nà ìyẹn tó ti ẹgbẹ́ a máa ń gbé omi nù. Ẹgbẹ́ náà máa ń gbé omi nù. Tó tó bá ti rọ̀ báyìí lọ́pàá àwọn kí ni ọ̀rọ̀ omi lọ́pàá àwọn. Àwọn wọ̀ lọ. Ó lọ ní omi ní ọ̀dọ̀ àwọn kan ọ̀sẹ̀ tí wọ́n ti fà. Àyà ló máa ń ṣe ó fi jẹ́ mọ́lẹ̀ fún wa. Nípa pé àwọn àgbègbè èèyàn ló kù gbogbo pátá yẹn lọ́pàá àwọn kọ̀ọ̀kẹ́ Pẹ̀lú ayẹyẹ ló ń ti gbé ẹ̀múlẹ̀ fún wa, ìgbẹ́ ọ̀pọ̀ ojú omi náà ní ló fi orí sọ orí tó parí lójú oṣù orí nínú àìsàn òsì. Ọlọ́run aṣọ mi sí ó parí lójú oṣù. Ó tún ti jẹ́ ẹ̀múlẹ̀ ìpàdánù gbére àwọn èèyàn tó jẹ́ kéde ní àwọn èèyàn náà. Bẹ́ẹ̀ ni ìrísí nípa wàhálà àwọn kèfèrí ó tẹ̀lẹ̀ lọ́dọ̀ wájú. Àwọn àjẹ́jẹ́ bí a ti ṣe fọ́ ọmọ wọn àgbẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ ọlọ́run wa nípa wípé ọ̀tẹ̀pọ̀ àrùn. Lọ́pàá bẹ́ẹ̀ wọn náà ní pé aráwà yìí àti wọ́n dára ìfún wa nípa àwọn èèyàn yóò kù ọlọ́run lórí. Láti máa kan sílẹ̀ ní àlà ìta gbọ́dọ̀ ju ọlọ́run báyìí. Náà, bẹ́ẹ̀ number three number four number five now number one. Okay. Now, yeah. Number two. Yeah.

Naam. Naam. Gbogbo gbogbo mi. Gracias. عليكم نعم Àkọ́kọ́ nínú ìgbèrè tó láti tó ń dàtọ́ bá ka pàáàrì tí èèyàn lè máa jẹ́ ẹni tí ó máa ṣe ààrẹ nígbàtí wọ́n bá ń ka pàáàrì Ọkọ̀ ọkọ̀rọ̀ nínú èèyàn mẹ́ta ọkọ̀ máa fi ara ní orí wípé wàhálì àwọn fífi àtàwà sólù àti àtàwà sólù pẹ̀lú nǹkan. Àtàwà sólù pẹ̀lú nǹkan ní pé máa fi wọ́n lọ́wọ́ àwọn àwọn fi ìwọ̀n lọ́wọ́ bá. Àwọn ẹgbẹ́ àdúrà اللهم إنك تفوض ليغفر لنا تحب العفو وليا ìdáhùn wà ní kíni káàfù àmì oníkádùá wà ní lọ́gbẹ́ aláwọ̀ ìyá káàfù oṣù nípa àpò mo kàn sọ gbọ́dọ̀ ní oṣù ọ̀kan nílọ ní ìdọ́gbé káàfù àmì tó kò sí ìdí àmì òkùnrin ìdí ewu lọ́wọ́ ní òkùnrin lọ́jọ́ pé àdúrà ní ọwọ́ àmì lọ́gbẹ́ àbá níbi àdúrà nínú òkùnrin ànábì máa ń dúró lọ́tọ̀ àgbà lẹ́yìn ìṣòro àtọ́wálé ní ló yẹ kó ṣe wá sọ ló wá sọ. tó kòránì ìṣẹ́bí náà máa dùn àpá wọn àárín àtẹ̀kọ́tù àyùṣe ti ti wọ́n bíbí báwọn tó máa ń ka kòránì ìṣẹ́ ka kòránì Thank you òṣèlú ìṣe sí yẹn ìṣe ti ká bá lọ́dọ̀ àwọn tó ṣáájú lọ. Àkàbá ló kàn kan pàrọ̀ ayọ̀ rẹ̀ kò ní ìdí àwọn ní ara wa. Bọ́ọ̀rọ̀ náà bẹ́ẹ̀ ta kàwé bẹ́ẹ̀ kàwé sí òní ìdíje kò ni. Òkìlẹ̀ ọkọ̀ rẹ̀ ìdìbò ara wọn. Ìgbà ní àwọn àti àwọn lórí iṣẹ́ èèyàn bẹ́ẹ̀ náà torí iná abẹ́rẹ́ náà gàlùkàwùsà ẹgbẹ́ kàrí ìdúrà rẹ̀. Òtá ní gàgánbẹ̀ afẹ́lẹ́ àlùkàwùsà àbàtọ́ ń bèrè sí òfẹ́lẹ́ wọn náà rẹ̀ kó lè wú lọ. Ìrẹ̀ṣá ni akáwọ̀ àfúrà tó. Òtá ní gàgánbẹ̀. Àdágbẹ́yẹ súra ara kò sí sẹ́rẹ̀ ní òrìjà ámílẹ̀. Tó bá ń kakọ̀ á yẹra ooo. Tó àmì àmì àmì àkàdàgbà. Abá wọn bàbá bẹ́ẹ̀

alama ìròyìnkúmi alama ìrìnàmù alama ìrìnàmù onímọ̀ alama ẹgbẹ́ yá ẹ̀yàn sọ̀rọ̀ ayé ìyàwó ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ọ̀pọ̀ náà yà fún ètò ẹ̀ka mímú ìgbàwà ọ̀gbàdùn ọkẹ̀ gbajúmọ̀ lọ́dọ̀ wọn tó fi di pé àwọn ìlọ́gbà ìlànà oṣù tó ti wọ́n náà wáyé ìlànà títà báàlì kìí ṣe òfin lọ́wọ́. Alhamdulillah, agbọ́dọ̀ wọn kú ilẹ̀. Àwọn ọmọdé ní lọ, a lè ti kùn á ní ṣe àwa súnú rẹ̀. Wọ́n àgbà, ẹgbẹ́ ń bẹ̀rẹ̀, mo lè fún ìwé iṣẹ́ wà ní ẹgbẹ́ ìjọba fún ọkẹ́, ẹgbẹ́ ìta sọ́nà bá wù nínú pàdé tí ń fún yín gbọ́. Ẹgbẹ́ ń bẹ̀rẹ̀ sára ọjọ́ kan, àwọn fi tàwa súnú pé ọlọ́run kan fẹ́ nǹkan bẹ̀rẹ̀ lọ. Ló fẹ́ ẹni bẹ̀rẹ̀, èyí bẹ̀rẹ̀. Ìmọ̀ ẹgbẹ́ kéde yọ máa kà, kéde yọ máa kà, kéde yọ máa kà, kéde yọ máa kà, ẹnìkan nínú wa ọ̀yá ọ̀rá ní ọkọ̀ ńgbà náà ọ̀dà kàmínú súrà kẹta fún wa kí o gbọ́ ṣe nílò àlùkọ̀. ẹ̀sà á sì ń bẹ̀rẹ̀ ọ̀gbẹ́ra fi lè dáwọ́ bí ẹ̀yẹ ẹ̀ pé àwọn àgbẹ̀ tó bẹ̀rẹ̀ lọ́wọ́ ṣe pẹ̀lú ìyá ní nígbà tí kà fún wa. ọjọ́ ìjà àgbọ̀ Ìgbésẹ̀ kejì ọ̀rọ̀ ní ìfẹ́ àwọn ìfẹ́ táa bá di tàbí àgbà ó bá gbé alákọ̀ọ́kọ́ rẹ̀. Ìfẹ́ iná fi iná ìdájá ìfẹ́lẹ́sà lọ. Bá a ti sọ fún wa yìí lọ yẹ ni ó ń ní orí ẹ má bẹ́ẹ̀ ṣe tàwọn

àríkàtì ní sùúrù ẹ̀wọ́n síbi ìjọba àdébìrin bẹ́ẹ̀ ni pé ń òun tó bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ ọ̀nà mẹ́fẹ́fà ni àwọn síbi rẹ̀ ló ṣe kí ni ó rọrùn àwọn ìwà ìta òun ló ṣe kí ni ó rọrùn. Tọ́lá wa rà rẹ̀ Káàkiri ọmọ ìpín tó wà áfùdọ́n gbòdì ẹ̀ká kékeré ní orí kí lọ ilẹ̀ ọwọ́ tó wọ́n di wàhálà ní ọmọ ìpínlẹ̀. Ìjọrí pé kí lọ bára bí i dájú àti ti bá ti ẹ̀gá yìí. alarmlon yani savaşın La davasul ne? de, davasul ne? Davasul ne? Vela bir darıma yavru ne? Bu ne ya? La bu davasul ne? O ben dansala oya. O ben dansala é O ben dansala oya. Ben é o enerji kobo bir ikini yere olmalı. Ben yolu bir çakarsın. O sonra olur. Ağacı yaban fikrini söyleyeyim. Ben ne yapabilirim? lọ́wọ́ ẹ̀tọ́ jẹ́ àlàájì yẹn ó máa fẹ́ ṣe nínú lọ́bẹ̀ ṣe kan. ó ní àwọn afẹ́ gbàgbé lọ́wọ́ ọlọ́run náà ní o ìkéyọ̀ tọ́nà ọba ti ṣe kéyọ̀ fi jẹ náà ìwọ ló ṣe ìjọba ìlú ọ̀rọ̀ ṣe ìjọba ìlú ọ̀rọ̀ ṣe ìjọba ìlú ọ̀rọ̀ lọ́dọ̀ tọ́nà ọba láì ti kéyọ̀ fi jẹ lẹ́wọ̀n ìwọ ìwọ ọlọ́run bá ìwọ lọ dá sámà ìwọ lọ dá ilẹ̀ ìṣòro ti báyìí mo lò fún gbogbo ayé mi ti jẹ mú mi gbogbo tàwa fún mi gbogbo àwọn gbogbo fi hàn sọ̀rọ̀ náà bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ìṣòro ìwájú ọlọ́run. tó buhari náà ti ká náà nìyọ́n bá ìṣe ti lò tàwa mọ̀ lọ́wọ́ tó ipa tó ń ṣe pàtó ní ọ̀nà ìgbẹ́ náà tó ń bẹ̀rẹ̀ sí ilẹ̀ gbàgbọ́. àwọn àtúbà bẹ̀rẹ̀ fóònù yẹn láti lè fi gbà kan ní ìwọ́jú ọlọ́run ìjọba ti lẹ́yìn àgbọ̀nà fàdé láti agbọ́dọ̀ wá sí sùúrù fún ara wọn pẹ̀lú pé àwọn ayé àyè àwọn òfin láti lè fi gba pẹ̀lú ẹgbẹ́ ọlọ́run kí ní kọ̀ọ̀kan ó kà á lórí ìjọba tó fi gba ìjọba bẹ́ẹ̀ ìwájú ọlọ́run tó fi gbà ní ìwájú ọlọ́run Now, ìbẹ̀rẹ̀ sọ́tẹ̀ lè rí. Òun náà ní pé àwọn afárá tó ń kọ́ ìyàmí náà ń kà yìí báwọn náà ti bá lọ́dọ̀ àwọn àpáàtọ̀ tí wọ́n jí lọ yìí wọ́n lọ bá rí tẹ́jú àpọ́nà pọ̀ ní wọ́n ti mú wa lórí pé ẹnìkan kan ń gbé ìfẹ́ ní ti jẹ̀ sí ọ̀yà dàgbé ìkọ lẹ́kọ̀ọ́lá ní pé kéde ń gbé ìkàlá sí kan bọ́ sí ibi kan tó ọ̀nà ìjẹ́ ó nà kọ́ láàrẹ̀ ìjọba kẹfà jọ́lá àwọn afá yóò wà ní kéde ìjà ní fún jí ní ó pè ní tàbí kọ́kọ́ ló ń fẹ́ gbàwé nǹkan lọ́dọ̀ máa kọ́ sí nǹkan. ìjọba ẹni tó ń àkọọ́lá rẹ̀ wọn láti tẹ̀lé kí lọ ìlànà. òṣèlú wa di wọ́n dáhùn ẹ̀ lórí pé bẹ́ẹ̀ máa dàbí fún yẹn ní nǹkan. pé ọ̀sẹ̀ ìtọ́ máa ń ṣe nǹkan báyìí. wọ́n ti wá sọ ti pé bẹ́ẹ̀ máa fún yẹn ní nǹkan bẹ́ẹ̀ lọ́wọ́ máa ṣe nǹkan báyìí. ó ti di nákàlì. òṣèlú wa fún yẹn ní nǹkan bẹ́ẹ̀ kò ní ìlápá kankan táà kò ní fẹ́tìsì kankan táà tó sáájú lọ. Wọ́n fi pé wọn lọ́nà kàlẹ̀, ó ah, bá wọn jẹ́ àwọn àfúbákẹ́lẹ̀ àwọn àríṣẹ́rẹ́mẹ́ ọya máa fún wọn onígbóndí àti oníkàkà ọdẹ́rẹ́dá ọ̀rọ̀ ìjọba. Ìjọba àwọn ìgbẹ́ àdúrà ká bá ní bá ní bá ní wàhálà dá ní wàhálà dá ní ti pọ̀ jù ìjọba ẹ̀ka ní máa tẹ́lá níbẹ̀ òǹtagbára rẹ̀ gbá bò wàhálà yẹn tó ẹ̀sìn náà láwọn àtàwàyè ààrẹ fóònù yẹn ẹ̀sìn. àwọn ọdún dájú lọ àwọn àbáàdó dájú lọ àbáàkàtà gbọ́rọ̀ di òní ibi yẹn ni wọ́n fi gbọ́ gbogbo àwọn bàbá wa gbọ́ gbogbo àwọn màmá wa gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. àwọn ẹgbẹ́ ọ̀rí pé ilé ẹ̀dá bí ẹ ti àwọn èrè àjẹ́jì ẹgbẹ́ lórí lọ́jọ́ ẹ̀bá ti tó kà mùjọ ọ̀fẹ́ àti jọ́ni ìṣẹ̀dá fún mi náà jáde ẹ̀ka ìlú ló fẹ́ fáwọn àdúrà rẹ̀ ti wà bẹ̀ so gbogbo àwọn àfáà ni wọ́n ti ṣe ojoojúmọ́ ni wọ́n ti ṣe àṣìkárò àlàkì ìṣẹ́lẹ̀ ọ̀fẹ́ ní ìlà ó wà wọ́n ti ṣe gbogbo àwọn àfáà ti bẹ́ẹ̀ lóko ní tú pọ̀ jù báyẹn lọ wọ́n ti kí ó gèsè mẹ́fà àti ìjọba láàfíà àdúrà tó lè máa kà láàárọ̀ àti ní oníwà máa ń pín ní sàwùí àdúrà àárọ̀ àdúrà àwọ̀kè. Wọ́n ń tọ́ra bẹ́ẹ̀ ó ti tó wà. Nínú àwọn ọmọ ọlọ́gbẹ́ abẹ́mọ lọ́sàn lọ́sàrí àwọn ìrọ̀rùn mẹ́rin wọ́n á tẹ̀sẹ̀ kó ní ilé kàrá ẹgbẹ́ yóò dàbí àtẹ́síà.

gbogbo àwọn àfáà tó ṣe báyìí ẹ̀sìn ìjọba ni pé àwọn ènìyàn náà ó lọ́dọ̀ lọ́ọ̀tọ́ ni wọ́n ní ẹ̀sìn ìjọba ṣùgbọ́n kí ẹ̀sìn ìjọba tí wọ́n padà sí ibi tọ́lọ́ Adékọ́nà màmá yẹn wọ́n ò fẹ́ padà. Ẹ bá tọ́jú àwọn èèyàn ò fẹ́ padà. Ò fẹ́ padà. Ìgbà tí Jẹ́mọ́n ṣe kan nínú rẹ́díò báyìí lọ́wọ́ ẹni tó bá jẹ́ máa ọ̀rọ̀ àdúrà àwọn ọmọ ìlú yóò fi. Bàjẹ́ ọkọ máa ọ̀rọ̀ àdúrà. Jẹ́mọ́n ni wọ́n gbọ́ ọ́ lébi kan wọ́n gbọ́ ọ́ lébi kan wọ́n dá gbọ́dọ̀ sí wọn ṣùgbọ́n ẹ máa tẹ́wọ́ àdìgbọ́n pé àdúrà tó bẹ́ sí mo jọ ẹkú mo tẹ̀lé mo padà gbọ́ dúpẹ́ pálẹ́ pé ibi tí ò ga fún yẹn náà la fún wa ń gbà lọ àárín bàjẹ́ bí kankan tó ibi mẹ́ta rí ẹ ẹ lé níbi tí ò tó ní láyé yìí tọmọ bàrẹ yìí ní ìsìn ọgbà tọ̀tọ̀ mi ọwọ́dọ̀ ń ṣe tó wá ní gbọ́dọ̀ ọdún bá ń gbé àbá mi ní ọdún bàjọ́ lórí ẹ̀ náà ó lọ wàhálà ẹjọ́ bá ti ti lọ́dọ̀ dàmú tó ń kú yìí Ẹgbẹ́ àbúkárù ànẹ́bì kan ló mú dá nínú ọ̀gá. Èdè ìṣe ní ti àbúkárù ànẹ́bì lọ, ó wà lórí fóònù yìí, ó máa ká ara ó máa ká ara rẹ̀. Ọ̀dọ̀ òkè lágbà mi. Tọ́jú ara rẹ̀ lẹ́yìn tí mo bá wà ní. Ó kò sí ìrẹ̀lú ìmọ̀. Tọ́jú ara rẹ̀ pé máa ń lọ káàkiri, mo tún gbé ẹ̀yìn tó ti ṣe tí ó ti ká ìṣojú ló ti ṣe sí. Tó gba ọkí ní ìsí gbogbo wa dàbí rí dàbí rí ẹwà àdáwà ìdáàrọ̀. Láàrẹ̀ tí ló fẹ́ kú mẹ́, ìṣe onítùmọ̀. Onítùmọ̀ á mú. Sọ́dọ̀ lábẹ́ àkọ́rin àwọn ẹ̀kú mẹ́. Ẹ̀dá wọn ẹni tí gbé àwọn èèyàn ìdílé àbẹ́lẹ́ ni pé ká máa kẹjú ẹni tí ṣàdúrà. Lábẹ́ àmọ́ bá Àwọn afá àrọ̀ wọn, àwọn tí àwọn èèyàn tá láàfà, láwọn èèyàn àwọn èèyàn tá láàfà, ọmọ pẹ̀lú ní láàfà jù, tí àwọn èèyàn bá ń lọ àwọn tí ó ń tá láàfà ní. Tí wọ́n ti gbà wọn láàfà, àwọn pẹ̀lú ó sọ̀rọ̀ kẹ́ ẹ̀tọ́ bá láwọn ti kọ́ lórí inú wọn, yóò kàn àwọn àwọn èèyàn pé, ah, ìta wọn ara rẹ̀. Ó Ẹ̀rọ tí ó pàjá rẹ̀ lẹ́yìn yóò máa máa gbàgbá mi gan. Ọjà rẹ̀ fún jẹ́ òjì, yóò tún máa náwó bẹ̀, yóò tún máa jẹ́ wa lábílẹ̀. Wọ́n ti gbàgbé àfáà wọn. Ọmọ mi, ilé kan, gbogbo ẹ̀rọ náà, wọ́n sá máa jà àpẹẹrẹ lórí náà nù. Sọ àfáà mi ò sì nínú ìdádùn lọ. Ẹ̀rọ máa gbàgbé àwọn bẹ́ẹ̀rẹ̀ èèyàn nípa iṣẹ́ àsìkò wọn ni zakatili fitiri òun ni ó bẹ̀rẹ̀ so zakatili fitiri ó bẹ̀rẹ̀ ní ti èyí tó jẹ́ wípé ọjọ́ dandan táwọn afáàfin pè yẹn òun náà ní wípé ó ti bẹ̀rẹ̀ láti gbà sí ààwẹ̀ lábàjọ́ pé wọ́n ti parí ààwẹ̀ báyìí òun ló bẹ̀rẹ̀ ṣùgbọ́n wọ́n tún wá sọ́dẹ̀ sọ fún wa nítorí àwọn afáàfin pé nínú náà àtàwọn èèyàn kan wọ́n ti máa ń yọ ọ́ lẹ̀ táwẹ̀ bá kú méjì ìyẹn ni pé táwẹ̀ bá ti fi pé twenty eight àwẹ̀ bá ti pé báyìí wọ́n ti kó pé ní twenty seven twenty eight àwẹ̀ ti pé báyìí ọ̀nà rẹ̀ tó ní afẹ́kọ́ sí òun twenty nine wọ́n gbàgbé láti gbà yẹn lọ àlejò àwọn afáwọn ni rẹ̀ ìyẹn máa jẹ́ wákìlì ìyàwó sọ̀rọ̀ wákìlì ló ní wáyé Wọ́n jẹ́ àrẹ́bẹ̀rẹ̀ àtọ́jú sí ìgbẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀rọ ọmọ ti dùn mọ́ ní ìdíje àtàkùn ìrìnàjò. Tábára wọn ti àwọn tí wọ́n máa ń gbẹ́rẹ́ fún ọ̀ ọmọ tí wọ́n ń gbẹ́rẹ́ fún àbẹ́gbẹ́ bá mọ̀ ta aláàjì ẹ̀rọ ìgbàlódé ti pèrè wà lórí ọmọ tí wọ́n ń gbẹ́rẹ́. Àbúkọ́ wọ́n bẹ̀rẹ̀ ìgbẹ́ ọmọ lóòwù ọ̀dọ̀fà àjọba jínú àti àwọn kan sọ pé márùn-ún ni àwọn kan sọ pé kí ni ó mẹ́rin àwọn kan sọ pé márùn-ún ni wọ́n ní káwà ti jẹ́ yá síwájú lóòwù tó wá kú mẹ́rin ọmọ kan tó wá kù mẹ́ta ló bá wọn ní ọ̀pá àtàwọn ìyàwó àwọn ìkan tó wá kù ní ìgbẹ̀rẹ̀ àwọn tó tẹ̀lé tó fi hàn. Ó ní wọ́n gbàrá àwọn béèrè nípa sọ̀láàbù káwọ́bà àti sọ̀láàbù tẹ̀sí. Wẹ́ sọ̀láàbù káwọ́bà ọba ìgbẹ́ Nàìjíríà méjì ni ṣùgbọ́n ápáàmù náà ti gbà wá ìgbẹ́ tí a bá ti jẹ́ bá bá lọ lọ lójúmọ́ tó fẹ́ sùn ìpè Nàìjíríà méjì. Òbí jẹ́ ẹ̀rẹ́ tí ó ti wá sí wa lọ́dọ̀ ọ̀nà fún nǹkan títí di ìgbà tó fẹ́ sùn tó ra mọ́tílà mọ́ ṣùgbọ́n ábẹ́rù yìí kòrò náà yìí dàtọ́là sọ orí ẹ̀ èyí tó ní ẹni ìjọba mi ti bá àti ìrẹsì dáadáa àkọ́kọ́rọ̀ máa yan mọ́tílà nínú nínú méjì bàrà wọn ní kọ́lá fẹ́ sùn sọ tó bá wù wọ́n yà tó bá wù wọ́n Sọ̀tàlámù jẹ̀sìlínì ìtòbí ìmọ̀lẹ̀ ní pé ìjáde ìṣẹ̀lẹ̀ aláàfíà. Tó kílẹ̀ ní ìṣẹ̀lẹ̀ ìtòbí ìmọ̀lẹ̀ tó ń pé kí ni ìgbàdọ́ wà bẹ́ẹ̀ òun gbàgbà gbàgbà lálàáfíà. Òṣèlú òun tí wọ́n máa ń kí bẹ́ẹ̀. Wọ́n dàbí ìgbàdá àyọ̀rẹ́ fún ẹ̀ lákàrí ní ọ̀dọ̀ wọn ní náà. Ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ Àwọn ọmọ ìwọ́n láti mẹ́ta ní kò sí ààrí jẹ́ sọ́nà lábẹ́ àjò. Orí tó bí lọ ọjọ́ mẹ́ta ní láti lọ́wọ́n tó máa ka bá sí àgbà, ọ̀ka súnra àgbà, ọwà ní sùn ààrùn ńlá, àti àláyà ìnàmà àláwà àti bá ó ṣe ní káà ìsìn lórí ìlànà. Tọ́lá ń bìrù kú, ó lè dé ná ọ̀rẹ́ sùn ààrùn ńlá, àárùn ńlá, àláyà ìnàmà ọ̀rẹ́ ìsìn. Tọ́lá ń bìrù kú, ó lè ìjọba ọba gbogbo àwọn olóòtú ti pé ó àwọn àwọn ọ̀fẹ́ tó bẹ́ ń kò ní bàbá àti àwọn ìjọba àwọn olóòtú ọba ní pé ẹnì kò ní máa yàn tí bá ń jọ yàn lẹ́ẹ̀kan lọ́dún ní ọdún yóò máa kábàámọ̀ bẹ̀rẹ̀ fún ọmọ yàn ní oṣooṣù ẹni wọ́n ní ọmọ yàn lóṣooṣù yóò kábàámọ̀ fún ọmọ yàn ní ọ̀sọ̀ọ̀sẹ̀ tí bá yàn lọ́sọ̀ọ̀sẹ̀ Àwọn tàwà tí ẹgbẹ́ ìgbẹ́gbẹ́ mẹ́rin àwọn mẹ́rin alẹ́jọ́júmọ̀ ní. Lọ́pìí yóò lẹ́pọ̀ bàbá lọ́pìí ẹni tó ti láwọn mọ̀ kí ọlọ́wà. Ọ̀pọ̀ tí mo ti takò mẹ́lọ́pọ̀ mẹ́sì wọ́n lè ka pàdé sí ẹ̀rọ abẹ́ bí mi o ọjọ́ ẹ̀kọ́ ń ka ọ̀nàrà àdìsọ ìnara àwọn ìjọ ti pẹ̀lú kéèdì náà ó wù kéèdì dáwò àwọn gbà ní ìwọlé lè dà àwọn tó gbọ́rọ̀ wa lánàá mú òjò orí ti rẹ̀ àwọn tó gbà ní ìwà lánàá mú tó bẹ̀rẹ̀ àwọn tó gbà ní ìwà ni àwọn kálẹ̀ wọlé sí wa láwa pẹ̀lú ẹ̀ bẹ̀rẹ̀ àwọn tó gbà ní ìwà pẹ̀lú ẹ̀ àlẹ́ lè má ti lọ́sì ìwà ló pé ẹ bá ti sọ̀rọ̀ ọ̀rọ̀ bí ẹ bá sọ mọ́ ìgbà wọlé. Gbogbo ọ̀dẹ́ ìjọ ni wọ́n ń gbà wípé mo ti dì nílùú ní ayá bẹ. Gbogbo abẹ́rẹ́ lè mú ọ. Ìgbà ó ṣe ṣe wáyé ilé bẹ́ẹ̀ náà ti gbọ́rọ̀ yẹn náà nínú ìrọ̀rùn. Èyí náà wá rògbò lòdù ẹ wá sọ kéde. Ṣẹ́fẹ́ kàkà ọdẹ ni. Wọ́n ti gbé ìṣẹ̀lẹ̀ mi. Tó kúrẹ̀ ìgbàlá yìí. Tó rẹ̀ bẹ́ẹ̀. Sọ̀rọ̀ bá ti ta kún ojúṣe kan mẹ́rin. Wọ́n ní ìgbà wọlé. Ìgbà wọn àti tó ọ̀rẹ́ bá rẹ̀ ló láì ẹ̀rọ àti ìjọba ẹgbẹ́ láì ṣe pé ah àti ìjọba ìjà pọ̀ ṣé máa wọ̀ sáré máa ní ah bàbí bàbí ló yẹ ọgbà ara lórí àti ìjọba ọgbà ẹgbẹ́ ilẹ̀ fàfà ìdí ẹni ti ra ẹgbẹ́ ilẹ̀ ara ẹ̀rọ àti ìjọba ìjà láti àlà ìyá kó dáhùn kan tó wà nínú ẹ̀ ọ̀gá nǹkan kan kò lẹ́yìn àtàwọn ọ̀rẹ́ ti jẹ́ ìmúlẹ̀ òṣìṣẹ́ àgbọ̀dọ̀ máa sọ̀rọ̀ àdáadáa

ṣùgbọ́n àbọ̀ ìgbà ẹgbẹ́ ó lè lálàáfíà ṣùgbọ́n àdìsí ti ta ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ tí wọ́n láàfíà jẹ wọ́n tún wọ́n tẹ̀lá bí ìsì ní tó bá jẹta gbà bí ìsì ní wọ́n rẹ̀ àdìsí yí o wọ́n gbàgbẹ́ ó kàlá láàfíà o ẹgbẹ́ ìjọ ọlọ́gbẹ́ nǹkan kan bí ìlú ti ṣẹlẹ̀ pẹ̀lú bó ṣe kí ni ọ pẹ̀lú bó ti náà máa dá ìkà fún àwọn àjọ pé sọ sí ihun ṣàwọn ó lára àti àbùkù sọ sọ ní ìlú mi o ó tún máa jẹ́ kí ni ó ṣàwọn ó ti dáwọn kan tó dàpọ̀ nínú àwọn ní méjèèjì tó fẹ́ sábà kejì tó lọ́wọ́ pa àwọn ọlọ́wọ́. Politically, man, so, what is that carbon? You're my new one ìforíkalẹ̀ láti lè ka màá níbi ìrìnà ẹni mọ́lá gbà náà. ìforíkalẹ̀ rẹ̀ kí ìṣẹ́ ìṣúgbó bá tẹ̀lé tó bá ní dókè ní sẹ́ńtì ọmọ tó foríkalẹ̀. tó kò sí ní abẹ́lẹ́ tó sẹ́ńtì wá sí ní abẹ́ foríkalẹ̀ fún lẹ́yìn ó ti kí ní òun mọ́lá gbà náà. ẹni tí ó bá kí òun fọ́ lọ́wọ́ ní ìdájọ́ ó ní àná. lẹ́yìn pé ó fi rúbá ọ̀gbìn ọ̀lá